الله ó tún ṣe lọ́rùn fún wa kákùn pàdé láti wá máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tá à ń kọ́ nínú síra rẹ̀ ẹ̀kọ́ tá à ń tẹ̀lé abẹ́lọ́rọ̀ lọ́tọ́lá rẹ̀ nílẹ̀ àbúrò àbíọ́bàjì twenty eight lọ ní ọba àwọn ọ̀ka méjì. bíbí ní àti àbáyé lọ ẹ̀dá mi yóò lọ bí yóò lọ àti nàìjíríà káàkiri ìmọ̀jọ́ àtẹ̀lé ní àbá àmọ́jọ́ láàbí ìmọ̀ òwò. yóò lọ ká lóko ní bíi rè sí ọdún ẹ̀rọ àjọ ọdún ẹ̀rọ àti ìmọ̀ ọdún lọ́dọ̀ àwọn ìmọ̀ ìmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ra àwọn ayé jẹ́ ọlọ́wọ́ ayé jẹ́ ọmọ mi ní ìgbà lórí jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run àjọyọ̀ náà ń lọ nínú ọlá dàpọ̀ yára balẹ̀ lọ yàwá nínú ìjọba àlọ́ bàbá wa gbà tó fi ọlọ́run yàwá nínú ìdí ọ̀sẹ̀ lóru bàbá sọ ní ọlọ́run yàtọ̀ máa lọ wọn lọ bá àwọn àwọn ọlọ́run wà dára. ọlọ́run ọba tó láàrin já tó bá sọ dáadáa. nítorí kálí bá àtọ̀ náà dáadáa ó tún wá sọ̀tà bóòlù nítorí kálí bá sọ̀ra kú tẹ̀tún wá rí bá tó àyè pàápàá jùlọ ẹni tó bá ga a àwọn abàánú nàbí yẹn dáa nàbí lọ bá sọlọ náà wà lọ tí wọn lé kúrò ńlé àti àwọn kan ń bẹ nínú màdínà nínú wọn láyà fáwọn mùsùlùmí nínú àwọn tó ń kiri àwọn ọlọ́mọlẹ́yìn àdébìnrin àdìo àwọn

ọlọ́run àbọ̀ ọba tó láàárẹ̀ ga lẹ́yìn ìṣẹ́gun ọba tó àṣírí wọn bá nígbà tó máa ń bọ̀. yọlá ní alámúdárọ̀ ìdájọ́ ẹ̀mí ìgbà tó ń bá a fà. tí wọ́n ya mọ̀láàbí kí ni sẹ́rí ìfà àdùsọ́lá àkókò wà ní àkùsọ́lá. Sẹ́rí èdè lárúbáwá àwọn lárúbáwá ṣiṣẹ́ lórí ìlà àgbà. Ìjọba mú ọ̀sán wá lárúbáwá òfin kí ni ilé ọ̀rọ̀ ni kí ló pàdé lárúbáwá nínú ìlú. tí ọ̀rọ̀ kan bá ń bẹ nínú èdè lápá àjọṣepọ̀ àti èdè tó ń lò. Yorùbá gbọ́ mi yẹ kò bẹ́ẹ̀ sí nǹkan nínú èdè lápá yóò ṣe wádìí lókè nìyẹn. Ọ̀yà kò sí èdè Yorùbá dáhùn sí ìdílé ìdílé yìí náà àwọn èèyàn ti Nanti lo apa? Ini lo apa? Jadi ini kepada pemimpin. Ini ini lihat ini kepada pemimpin kalau tuan tuan Quran so. Ibu ini ada dalam zaman tolong orang tolong Al-Quran kamu amu waktu dia mau wala. Kalau dia boleh cuma kamu boleh itu nama Allah ìrìnàpá agbọ́miyé ànífà nínú èdè lárúbáwá ìgbàgbọ́n lárúbáwá fẹ́ máa lo ìbá òrùlé fún àgàbàdì fún ìṣe ọ̀rẹ́ ìṣèlú wọ́n wá wò ó gẹ́gẹ́ nínú àwọn ọmọ táwọn ọmọ wọ́n wá wò ó kété tí ó lọ aláàbò òkété. ဒါလို့ဒိတ်သားတယ်နော်ဟုတ်တယ်လို့ဟုတ်တော့တယ်လားဒီလိုဒါလည်းပဲအိမ်မှာလည်းလာတော့အာဒီမောဆိုရင်ဟောမှာမဟုတ်တယ်ကြည့်ဘုမလို့ကြောက်တယ်ဒီကြောက်ဒီကြောက်အာဒီ yéèké yéèké yéèké ọlọ́ọ̀bá mi ò ìlú ọmọta ọmọta tó ọ̀gá tó ní ilé ẹ̀fà. Nàrà fún wa tó ní ibi ojú ọ̀rẹ́ ìtọ́ kí ní ilé ẹ̀fà mú ojú ọ̀rẹ́ ní ilé ẹ̀fà. Ẹ ẹ́ ìdílé ẹ̀yìn ló jẹ́ pa. wọ́n wọ́n wọ́n máa jọ bébí ọ̀gbọ́n wa ni ó jẹ rẹ̀ ó jẹ rẹ̀ ẹ̀pá omi ó jẹ rẹ̀ bọ́ẹ̀ni àwọn àbá ń bẹ̀ ní sábà náà ló láì jẹ ìlú pọ̀. pé ó láì jẹ ní arúgbó àbá máa ń bẹ̀ lóṣù jẹ́ pẹ̀lú kọ́. tó ẹ̀rí pé nígbà tó bá jẹ ẹyin rẹ tán èkúrọ ọhún ẹyin rẹ lè rà yóò wà wà bẹ ẹyin yẹn máa ń pè ní ẹfà èyí tẹ bàbá ààrẹ ẹ̀dá dàpọ̀ tẹ ẹni tó jàgbọ́ pé ní ìyẹn mọ̀ nígbà tó máa ń bí bẹ́ẹ̀ nípa òkèké tó bá ní ìta tó bá ń bẹ́ẹ̀ bá sáńtò òdodo yọ padà ní ìgbìmọ̀ lórí ti parọ́ tẹ́ẹ̀tì gẹ̀gẹ̀gẹ̀ ní máa àkùnrin àkùnrin ní tani káńtò kánú yóò gbẹ̀mí ojú ọ̀nà yẹn lọ bíi ẹ̀ẹ́dẹ́gbàkọ́lé tí wọ́n bá fẹ́ lọ yàrá àwọn tí wọ́n ń gbà kọjá wọn. pàkejì kọ ẹ̀jẹ̀ nípa ọjọ́ ẹ̀jẹ̀ náà kọ bí ẹ̀jẹ̀ sí ìmọ̀ àlọ́ lọ́bì tó yóò máa lọ tó tó bá wá dé mú yóò wá fẹ́ nìkan ibẹ̀ ni yóò tẹ̀ bí ewé bí ilẹ̀ yóò tẹ̀ bí náà máa lọ bẹ́ẹ̀ tẹwàárí tó wá jẹ àwọn òkè oríṣiríṣi wa là wọn kékeré ewu ló wà sọdá kéwéwu ìgbèlè rẹ rẹ ọ̀rọ̀ yẹn ló ń dùn ṣe é tó ń bọ̀ lójú ọdà àfihàn gbọ́ bóòlù àfihàn gbọ́.

láti máa ń lọ òkè tí àkọsẹ̀ ìran máa ń lọ òkè tí náà ìran ikú wà táwọn náà jẹ lọ kálálú ẹmọ ẹja olóṣù olóṣèlú ẹ báwọn báwọn àbúrò gbogbo ẹ bẹ́ẹ̀ náà lòkè tí náà ṣe wà òun náà mìíràn ìrìn wà láyé mi dé torí pé ìwọ ọmọ ìwọ rẹ dáńtò ní gbígbà ìbò lókè nígbà àwọn àlè ọ̀rọ̀ kí lásìkò mi lò náà ibi tó tóbi. Sára ìdíje ìbí ó ti dé fún àlòsọ ṣùgbọ́n àlòsí àbùsíra. Torí ìgbẹ́jẹ̀ ń sẹ̀yẹ́ ni pé àwọn kan wà bẹ́ẹ̀ gbé dàbí ìgbèrè lórí ìwọ̀n ìkàjẹ́ fún ìsìlá àti ìdẹ́kọ̀ ṣùgbọ́n àlè kìkìtì. Òkété ni yàrá bọ́ yàrá kì í ti fa àrọ̀. فأرض ìwé àtúntò ìwà èkó fàárọ̀ gbogbo àwọn ẹbí ní ẹgbẹ́ ìsìlámù tí ẹ lórí ẹ má ẹyìn jẹ́ o tí ẹ lórí olóṣì èyí jẹ́ o tọ́lá àwọn ìmọ̀ àwọn tó máa ń gba dára tó máa ń tó díẹ̀ díẹ̀ àwọn àbọ̀wò tó sọ ní ẹni jẹ́ lẹ́ẹ̀kan zọ òkèrè gbogbo ikú yẹn tó dáa ọ̀kadà èyí ẹ̀ mi pé èèmù sí èèmù sọ̀rọ̀ ṣé ẹ̀ máa fi ọ̀kẹ́rẹ́ ní eku ní ìjọba tó fi nínú àwọn ẹ̀má ẹ̀má tí wọ́n pè ní ẹ̀má abáyọ̀jẹ̀ a máa ń sọ ẹ̀kọ́ kí ló kí ló fún wà tó ń fi jọ kí ni àti mouse eku ní jẹ́ mouse àsìkò o àsìkò láti o àti orí ìkíní àlọ́ náà máa ti bí ọ̀kẹ́rẹ́ bọ̀ èyí jẹ́ oníyẹ́síyẹ́sí ó sì tóbi jọ̀kẹ́rẹ́ lọ díẹ̀. ikú jẹ́ tó ló dún wọn ẹ̀ náà wọ́n jẹ́ ikú kí èyí lórí ikú ikú àti òkété súnmọ́ra wọn bọ̀ òkété ti fún lọ. Ìgbé ilé bọ̀ ẹ̀yẹ ti fún bọ̀ ní ìrìn náà ń bẹ̀. Kìnnì. Àwọn tó ṣe jẹ́ kíní ni tó gbà gíríkì. Àwọn olóyè ọmọ dúdú ẹ. Asin ààrẹ ikú ni, ìrìn ikú kan lásán àkọ́dá kan owó ti bá tó wá dání ìlú àràtà ni wọ́n sọ báwo ìyẹn ló pé à ọmọ ọdún máa tí bàtí wọn kọjá kọjá ó mọ ìdí rẹ dáadáa o ọmọ ìdí rẹ o eku láti òkété ìdìbò ẹnìkan kò bí rí ọ láti ìwé yorùbá ìgbẹ́ yorùbá gidi báyìí ní wá sí yorùbá bá wà ẹranko lọ́wọ́ yín ẹlọ́mọ bí rẹ̀ ti mọ ẹbí jẹ́ ẹranko. ọ̀yà náà ń gbé ọkọ̀ tó wí dáadáa sí ẹ̀ náà àbí kú. bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ àwọn nǹkan ẹ̀ ó sọ̀rọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àti ìdè ìkú ẹ̀sìn pọ̀ gbogbo àwọn kan wọ̀nyí àwọn àgbẹ̀ òkété wà nígbà tó wọ̀ tá a gbọ́ mi òkété wá jẹ́ ẹranko tó ṣe wípé ọkọ̀ ọkọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ irú àwọn bí ọ̀yà bí òkèké òkèké ìlú wa òkèké ilé wa sára ìlú ẹ bá rí kiri kan ẹrù kékeré òkèké pọ̀. kọ̀ wá síbi fúnṣe ní tóbi tó ó yàtọ̀ tó kékeré torí àwọn ètò kan náà máa tóbi ju bí àwọn ètò ọkọ̀ àbí àwọn ètò èkó yẹn. ṣé mi rí pàpà kò sí bó ṣe lè tó wọ́n bá gbé iṣẹ́ bí òkèké wọn yàtọ̀ dáa.

ọ́nì máa mútu ẹ̀rọ àná tó ti sá lọ lójú tẹ́ padà bá pàdé lójú mi bá ti ń tẹ̀lé. àti àwọn báyìí ọ̀pàpà bí ayá rẹ̀ báyìí bẹ́ẹ̀ àkàánà tó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó wà ọ̀rẹ́ jọ ìyàtúgbẹ́gùn wà lára tiẹ̀ tó ajá tí ó gbó rẹ̀ ẹtí àtàjá ló dé torí ní tí ọba ti mọ̀ kórìí lọ ogun ayé pẹ̀lú rẹ̀ ọ̀pá ìjẹ́jọ́ náà yòówó ní akíkí rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n yà jìnnà ní orí rẹ̀ yóò àti kókó ẹ̀kọ́ gbogbo ọwọ́ rẹ̀ ọ̀bàjẹ́ yóò yà lóṣù kejì látọ̀ ọmọ ń ta fún yẹn tó bá sì gbé èyí báyìí lójú ẹ̀gbọ́n yẹn ọ̀nà sókè ẹ̀gbọ́n kọ̀ fún ìgbìmọ̀ tó báyìí. ẹ̀gbọ́n yẹn ti fi hàn ara rẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n bẹ́ẹ̀ tó dàbí abẹ́rẹ́ bí abẹ́rẹ́ òkú ní àbíyẹn ní àbíyẹn náà sọ bẹ́ẹ̀ rẹ̀ tájà bá lò bẹ́ẹ̀ ló bá ti gbìmọ̀ ìlú ààrẹ yóò bá ojú ẹgbẹ́ jẹ́ ìwọ̀n àpapọ̀ ẹ̀dá tó ti gbá tó ti bẹ̀rẹ̀ rẹ̀ tó ti mọ̀ kó ní ẹ̀rọ mọ̀ kájẹ̀ láti gbá lórí tọ́lẹ́kùn yóò sí lórí ẹ̀ lórí yẹn ọ̀dà ẹ̀rọ ní ara rẹ̀ ọ̀rọ̀ ìjọba ó dùn mí. ẹ̀ka ti la lójoojúmọ́ ìjọba padà láyé. ẹja àwọn bá kí ó lọ náà o ẹ̀rí àti ẹ̀sìn fẹ́ di ẹranko ẹgbẹ́ ìgbà ń pàtàkì ni pé àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ mọ̀ wọ́n o. ibẹ̀ kọ́ ẹ máa ti gbé lọ́rọ̀ ẹ̀ àti mọ́tò bá tó a mọ́tò bá tó a o iná ìlà abájẹ́ lọ́rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan òrìṣò ìyẹn gbọ́dọ̀ dá àwọn ọmọ kó sẹ́ni ká wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣé ẹ ká máa jẹ̀kọ̀ láàbẹ̀ ẹ̀ máa jẹ̀kọ̀ lọ ṣé ẹ máa jẹ̀kọ̀ nǹkan ṣé kú tó lè ya ó tó lò sẹ́ni tó mọ níbi ìlọ́jọ́ ọ̀pọ̀ tó ọba dànù wọn dàrú wọn lónìí gbogbo wọn ti ní èyí ìyẹn ló ta sí kẹ̀kẹ́ tí ọlọ́run ẹ̀sìn Islam kò gbà kájà kò gbà kájà kò gbà kájà òkú tí a mọ̀ lọ́dọ̀ Yorùbá ọ̀pọ̀lọ́ Yorùbá yìí yẹ kì í tó òkú Yorùbá Yorùbá ń jẹ kọ̀ọ̀kọ̀ wọ́n jà kì í. sálà yìí ṣe àti àti adúlọ́sẹ̀ jọra wọn àti adúlọ́sẹ̀ ló jà kì í. Tẹ̀sẹ̀ ti mọ ẹ̀rọ agbọ́wọ́ sí ẹ̀yìn báyìí tó ti mọ ọ̀rọ̀ tó ti mọ ọ̀rọ̀ ní adúlọ́sẹ̀ lé ìjọba wa fẹ́ là bá sàmẹ́ lórí ìlú yóò ní àkọ́dá ní ọjọ́ pọ̀lọ́ lánàá pàdé káwá ní jẹ́ pọ̀npọ̀ àyè ní òun jẹ́ pọ̀npọ̀ àyè ní jẹ́ pọ̀npọ̀ sí òdì síwájúwá òdì gbé lu òdì gbé lu yíwá bẹ́ẹ̀ náà ní kọ́ wá mọ àmì ẹ̀kú yàtọ̀ sókè pé ẹlòmíì ò wá ní sọ fún ọ pé yóò ní tó wọn lé jogún ẹlòmíì ní ẹja ńkọ ekùsì ló náà wọn kọ pẹ̀lú ọkọ tiẹ lọkọ bẹ́ẹ̀ náà sì gbogbo ìjù láàrin yòówó ni gbogbo ìjù bíbẹ tẹlifẹ ọjà àbúrò àwọn irọ́ sì ni o èdè gbogbo ìjù làwọn náà ìjẹ̀wé ìjẹba amálẹ ìjẹ̀wé ìjẹba amálẹ yóò jẹ mọmọmọmọ tó lẹ́yìn aláàdáda yóò dọka yóò jẹ bèbè gbogbo àwọn ìjù tó ṣe dáadáa tó bá wá di bíi paramọ́lẹ̀ kò ní jẹ ìrẹ́mọ̀ kó wà pẹ̀lú náà mọ̀ ní jẹ wọn èyí sábà wọn èyí jẹ aláwọ̀ náà wọn látẹ̀kùn ní wọn jẹ fi jẹ ìmọ̀ wà lórí ìlú àgbà ìlú àgbà wọn jẹ wọn. tí wọ́n máa ń jẹ ìgbìlẹ̀ ìjọba ní ìjọba nínú ìpínlẹ̀ ìgbàgbọ́ kọ̀ tó wọ́n jẹ òun sórí ètò ìdí ara fi jẹ kó lè jẹ kí náà fẹ́ jẹ ara rẹ̀ sọ̀rọ̀ ètò ìsán ìsán ní tó máa ń tó wọ́n sì máa ń jẹ kí bọ̀bọ̀ kàmọ́ tó bá tó tó bá jẹ ọmọ ìsìn ẹni máa wo kẹ́jú wa máa ń jẹ jòtó náà fún òní jórí ẹ̀wọ̀ kẹ́kọ̀ọ́ orí jórí wọ́n yọ orí wọ́n bá rí ọ̀ka wọn jẹ́ rẹ̀ bí yorùbá bá di kò kété wọn tó gbé àbẹrẹ ní wọn gbé sínú rẹ wọn lè ká lè bàbá mẹlẹ ọdún bímọ. ẹ wò ká bọ́ bá pẹ́ bẹ́ẹ̀. ẹ ti mú ara lọ́dún ìgbà ní pé ìgbà ti lọ ọ̀la ṣé àbọ̀ ọ̀gbẹ́ ìgbà. yóò lọ sílẹ̀ ọjọ́ wa sílẹ̀ wọ́n ní ìgbìmọ̀ ẹ̀ bá ń sọ̀rọ̀ ọkọ̀ ìkú. tó wá ń kọ lóògì yóò mọ̀ kọ lóògì lórí ọ̀yà ẹ̀yà tí mo bá jù. lẹ́yìn náà kọ́ àlọ́ ọdún ọ̀yà ọdún kéjì wá lọ́yà. kọ́ kí ẹ jẹjọ́ lọ kẹ́rin àwọn ọ̀yà ẹ súnmọ́ ju bá sí fún ọ̀yà tó ti lẹ̀. a máa fẹ́ ìwòrò bí ọ̀la ṣé òun lè wọ́n à ọ̀rọ̀ rẹ̀ o ó kó o lé ìwòrò nípa ọmọ ṣẹ́ńtẹ́ ṣé òun lè ìwòrò ń ta ní ń ní ìwòrò láyé ní àwọn ìwòrò tí tọ́pọ̀ ìwòrò àtọ̀pọ̀ lọ́ ní ìwòrò ìwòrò bá wọ́n bí ìjà ìwòrò bá dúró ẹsẹ̀

èèyàn ló máa dárí wọn ẹ bá wá jẹ fà tó wá débi àbúrò ẹ báyìí ó máa fẹjú sálọ ibi tí máa ń sùn kí ẹnì pé yóò kọjá níbi ní ẹni fẹ́ kọjá àti ní ẹni sùn tó bá wá jẹ kó kéde tó burú dáadáa ni níbi tí ń sùn yẹn àti ibi tí ń gbà wọlé jẹ mi yóò yóò tó bá wá jẹ́ yẹn kò ní gbẹ jáde tó wá fi gbogbo fẹ́lẹ́fẹ́lẹ́ lókè tó fi gbogbo fẹ́ jáde ló sọ tó wá jẹ́ yẹn tó wá fi gbogbo fẹ́lẹ́fẹ́lẹ́ yóò dàbí tó bí ebi ó lè jẹ́ bí mẹ́ta wá nítorí wọn lè ní kí njọ́ tí ikú bá fẹ́ wù ó ibẹ̀ ni wọ́n bá padà ìyẹn ní mo ti ní àpò àbí ojúṣe.

ẹ wà máa gbé fà lọ tí ẹ bá ti ń gbé fà tó bá ti gbókè lẹ́nu burú dáadáa yóò mọ̀ sí fà ẹ kàn ṣe ìgbà yẹn ti di ìgbà yẹn mọ̀ sí sọ́ọ̀bù kì í sọ́ọ̀bù àwọn àti ẹni ń jẹ nínú pálọ̀ rẹ̀ lọ́rọ́ wá níta ìyọ́n tó bá yẹ kẹ́ ẹ máa ta òkè tí ìjẹ́ kẹ́ ẹ ti kọ́kọ́ ti ọwọ́ bọ̀ kẹ́ ẹ ti rí ẹ̀fà tútù àwọn tó máa wà ní ṣùgbọ́n àwọn àti fà yóò máa àti àwọn nǹkan tó débi gẹ́rì pé bọ́dẹ bá fi ti kíní bọ̀ ẹ̀yà kíní ń fi lọ. tó bá ti wá rí bẹ́ẹ̀ ń súnmọ́ yọ wà yọ yọ yọ lọ yọ yọ lọ. ká nígbà yẹn lẹ́yìn tó tó lè jẹ́ pé ibi tí bàbá wa pẹ̀lú ìwúrí ìgbẹ́ ẹgbẹ́ dọ́kùnrin pé ìgbẹ́ yọ lẹ́yìn táwọn lọ. bẹ́ẹ̀ bá lájá ọlọ́njọ́ torí kẹtọ́ bá náà jọ ara yín gan ìwé àbẹ̀wé ìgbàlódé lọ. ìyọ̀ndẹ̀ bá lájá àwọn àjọ wà tó kò lè sáré sájà kò yé wà ṣé ibi tó ṣe tó ṣe pamọ́ tí ń gbàgbé ẹ jáde tó pé téèyàn bá débẹ̀ ìwé ní mọ̀ títà ń bẹ lábẹ́ rẹ̀ kò ní àwọn èdè náà ti kọ́ náà kọ́ ní jẹ́nu ìdí làwọn ọ̀rọ̀ téèyàn bá máa sọ pé tí ẹ dẹ̀dẹ̀ bá ara wà lọ́dọ̀ tí ẹ dẹ̀ sọ pé tí dáadáa tẹ́ bá ti ní sòkòtò tẹ̀ ti bọ́ wà níbàdàn wọ́n mọ̀ tẹ̀sẹ̀ dálẹ̀ káàkiri wọ́n mọ̀ tẹ̀sẹ̀ náà aráàlú bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ aráàlú jẹ tó bá ti pé òkè tí tó ní kíní ìyẹn lẹ yóò jẹ nù tẹ̀sẹ̀ yóò bá ti dé mú kókò tó kàbí ẹ̀. ẹ sára ìwé tẹ́wá tí wọ́n bẹ̀rẹ̀ jẹ́ gbogbo aráàlú lọ gbogbo bí tẹ̀sẹ̀ yóò bá ti dé nù ibi tó ṣe kíní oṣù ẹ̀sẹ̀ ìta wọ́n bá ń sá kódà fẹ́ bá máa jẹ dáadáa ẹni fọgbọ́n lo kéèsì àkùnjẹ lẹ́fẹ̀ẹ́ kan wá síbẹ̀ lórí mi lẹ́ẹ̀kan tó ń bẹ́ẹ̀. ṣùgbọ́n yẹn ló di eléyìí ìsàmì máa ń di ibi pé tẹ́lẹ̀ ibi tó jẹ́ bàtà ibi tó ti wà lókè náà. pàápàá eléyìí tó bá wà níbi inú ilé àwọn ilé àkọ́kù àti olùgbé ìgbàgbà bẹ́ẹ̀ eléyìí ló ti jáde lórí ìgbà náà. ẹ̀mí tẹ́ẹ̀rí ibi tí òkè tóbi àwọn ẹ̀dẹ́ èèyàn jẹ ọmọ ádámà jẹ bí ẹni tí ara rẹ̀ ní tí ìwọ sì ń bẹ lábẹ́ rẹ̀ náà láti ibi bá máa ń di pé ní ibi tí ọgbà náà ti wá lọ mú ní torí tó ń láti ní tí yóò ó lè gbéra rẹ̀ lọ́rẹ̀ rẹ̀ tí ẹ̀jẹ̀ jọ máa ṣe yóò máa fún wọn lówó olúwa tí ẹ̀jẹ̀ máa ṣe wọlé wọ̀ ó sì fẹ́ pa ọ́ ó sì fẹ́ pa ọ́ lẹ́jọ́ pa ọ́ lọ́wọ́ wọ́n pera wọn mùsùlùmí ṣùgbọ́n mo ti sá ìsìláàmù kìfé nínú ọ ìrọ̀pá àjọ mi yẹ ibẹ̀ ní lárúbá fẹ́ẹ́ pé kí ní nǹkan ní àdéhùn nǹkan tó ní màá fi sáà nìyẹn òun ti dàbí ká lọ ẹ lọ ọgbẹ kan ẹsàn ní ìgbẹ lábẹ́ ìdíjẹ mọ. àwọn tí wọn bá ti wá nínú ìwà ẹ̀tọ́ báyẹn lọ́wọ́ làápè náà lè tó ọba ti wá máa ibi tó yẹn ti lọ mú ìmọ̀ rẹ̀ wá ọmọ sí ìwà mọ. ọlọ́ni alámújárọ̀ ìlàlá bí nàlá bàbá fún sọ̀rọ̀ àwọn tí wọ́n ya mọ̀ náà sì kí ni. يقولون لإخوانهم الذين ọlọ́ ni wọ́n ń sọ ẹ̀rọ ní ìṣòwà ìfáwọn ọmọ ìyá ee omi ni wọ́n ń sọ fún àwọn ọmọ ìyá wọ́n ń sèrànà náà. ṣùgbọ́n wà ọwọ́ ọmọ ìlọ́ra ọlọ́ba kan lọ́mọ ya torí pé àwọn ìyàwó yìí ní abẹ́ màdínà àdínú ìyàwó yìí bá wà ọmọ ìsírẹ́lì ni wọ́n máa jẹ. sàlàyé mi pé alẹ́ náà náà fàkótó ọlọ́mọ bá ń sọ̀rọ̀ ìyàwó màdínà wọ́n bá àtàwọn olórí ìlú rẹ̀ ni. Irú ilé ìlànà kan wà ní sáré. Mo náà yìí Torí tó ọba dájú nígbà náà sọ̀rọ̀ àwọn sáré. Ẹlẹ́dí náà dábà wà ìmọ̀ náà wọn. Nínú ara mi, ìyàn bẹ́ẹ̀ ni a jẹ́ kan. Ìdájọ́ sọ̀tọ̀ àwọn ará ní ọ̀rọ̀ ọlọ́run يقولون wọ́n ti ya kékeré nínú alìlìdáàbì tí ọba ní alìlìdáàbì kékeré ọlọ́run ti yọ ọgbọ́n ìwé kékeré torí máa ń lábẹ́ ìgbà tí ìgbà tó kọ́wọ́ ta ṣùgbọ́n àyè nǹkan ló ń kìfìrí ní àwọn ìdáwó bóyá àyè ìdáwó ló gbéra rẹ̀ títàwọ́rá abẹ́lẹ̀ ló ra ìdí ìwúrí bóyá ọjọ́ yá wù bí àwọn ọjọ́ tó sọ̀rọ̀ kìfìrí ní à ọ̀ká bọ́lọ́jì lámúyá tó ní ìdàgbé ní káfà ara ní ìdá alẹ́bí ní káfà ló lọ ẹ máa wọ kí ló tẹ̀lé ẹ lórí ní oṣù ìdílé àtàwọn ọ̀tẹ̀ lọ káfà ló lọ́nà kó gbogbo bá kọ̀ nínú wọ́n láyé ìgbé lámúlátọ́ni ìdàdí náà kápárù mẹ́ni áhìlì ìdá lórí ilẹ̀ tí wọ́n kọ́ ní kájẹ́ kéèkì àìlò tíra tọ́lọ̀ ń gbé fún alọ́kọ̀ wọn nìgbè wà ní mùsùlùmí kí ní àwọn tẹ́tẹ́ ìpìlẹ̀ tí ó ti fèrí làwọn. nínú wọ́n láyé yé ẹni ọjọ́ kéwé ní ìpìlẹ̀ àtẹni kúkúrú lọ́ọ̀tẹ́ níbà. yàkó lóun àyè ọ̀hánì yìí min ahli likitaabi wọ́n ń sọ fáwọn ọmọ ẹ̀yà wọn tó ṣe rí sí àwọn ní àjọjọ wà papọ̀ láyé ibì kan náà wọ́n sọ lọ wọ́n jọjọ fún wa. àwọn wọn tí wọ́n ti akẹ̀fẹ̀ ọ̀ àjọmọ́ àti láyé ń lọ́kọ̀ èdè tí muhammad àtàwọn sábẹ́ rẹ̀ sọlọ lọ́wọ́ àárín wọn sọlọ àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ àti sábà tí wọ́n bára wọn lè fi ìmọ̀lẹ́ àwọn ló fi ìlẹ̀ lọ kájú lè ga ẹ̀fọ́ báyìí nígbà wọn bá rẹ̀ tó bá wọn lé ìlú ọkọ̀ ní wọn. wàlá nùdí fíkún àhàdàn abada ẹnì kan ò fẹ́ bá jà òun fẹ́ ṣùgbọ́n kì í káwá tẹ̀lé lẹ́yìn àdídà wọ́n ń kì wọ́n láyà ká ju wa kàn wọ́n sì ń jọra wọn lọ́mọ lẹ́yìn rẹ̀ wọ́n ń kì wọ́n lẹ́yìn rẹ̀ mọ́sálásí ó sì lọ bọ́ ká mọ̀. wà á kó jẹ́ dùn. tẹ́ ẹ̀ ń tẹ́ bá wá ní tẹ́ni ìgbà tí wọ́n bá láwọn fẹ́ẹ́ ṣe ní jáde láti kó jáde ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n bá ń wá ìjọ wà tẹ́tẹ́ sí gbogbo ìyá àdídá wọn náà tí ó kí ní ẹ̀bá wá ní ìṣòwò tí wọ́n ní àwọn ọ̀gá ẹ̀mí lànà ọ̀la a sì fi bí alákẹ̀yìn lọ. ní àwọn tí wọ́n ní káwọn kan máa gbára wọn tí wọ́n sì gba gáàsì kò yẹ kí àwọn kan ní ìlú kan ní ìlú kan ní òfin ọbẹ̀ tí ń fi ọbẹ̀ tẹ̀ security òkú mú òṣèlú sílù àwọn bá lọ ọjọ́ mọ́ta ọ̀ àmọ́ kó nǹkan kó mọ́ àmọ́ bá àyẹ̀ ẹ̀dọ̀ ìjọba náà wọn lágbá ní sọ̀bùlá wọn gbá àti wọn tẹ̀lé náà owó náà ní kìíní báyìí náà tó ìyẹn ló bá gbọ́ mi yé múnáfìkì múnáfìkì tó ń tún wọn mọ́ gbà ìlú kan. في الدين في قنطك ما كنت تسلق عليه مع قوت الدين في في العسلية وانا في على رجل انا على رجل قنطك وهو على مطاع في القرآن بعد يا رب وبيقبل الأرض المقدسة التي كتب الله يعني يقول ان يلا ما لي ما ظلمت صالح الليل ما ظلم عني ṣé máa ti problem òṣèlú sọ wípé ẹni ti dá má ti ṣe ètò ìtawà nínú àwẹ̀ yìí wọn kò fẹ́ jọ mọ́ àwọn aṣọ mẹ́lú ìlú kan tó ń wá ń bẹ tí mo kàn ń bẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bára rẹ̀ náà ló fi yẹ kí sọ́kẹ́ tó ń bẹ wá sí kékeré náà bẹ̀ tí a lè lè ní ti lè ní ẹ̀bẹ̀ lè ní gbọ́n kú jọ. ẹ mọ olùdá sí yẹn náà wà ọ̀fẹ́ ẹ máa bọ̀ kò ìgbé ẹ káàkiri ẹ má ràkún ilẹ̀ náà ẹ yọ kó tó dá ẹ yọ kó nínú àwọ̀ èyí kí lè wà lọ́la. Ìgbà ìlú ti má tó ju ìwádìí wípé tó jọ ní káàkó táwọn akẹ́kọ̀ọ́ ń jọra wọn kò ní ìdájọ́ ọ̀rọ̀. ẹ dáhùn tí wọn bá sọ fún ọ wípé wo wọn mẹ́nìkan ní Ìlọrin láìpẹ́ ìyàbí Ìlọrin náà ń bẹ lórí tó sọ ìjà babaláwo wọn ń jí babaláwo gangan ní ìyìn àbá àpá wọn ní méjèèjì náà wọn lọ àpá àlọ wọn ní àbá àdúrà ìfúnjálè jẹ babaláwo náà tó ní wàá sọ̀rọ̀ àkílélẹ̀ eléyìí àwọn tó máa ma nígbà àná kílélẹ̀ eléyìí àwọn máa tẹ̀lé nígbà kílélẹ̀ ọba ní eléyìí orí egun nù èyí òkú wọn ní ẹgbẹ́ sí wọn lọ gbé orí náà lọ sí oúnjẹ náà ní àwọn ọmọ wọn lọ àkọ àdó babaláwo ìkúlò tí ẹ yóò bá ti sàkóso lóko ọkọ ọmọ tó ń yálà babaláwo yìí nínú babaláwo yìí babaláwo dáhùn yẹn. tí wọn lòdì babaláwo kí ni babaláwo ti kú sí. babaláwo ń di ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ níbi bá àwọn náà ní yẹ ìpẹ́ kalẹ̀ wọ́n tẹ̀ níyà. àti àwọn owó ẹyọ tí wọ́n kò lọ ní àwọn ní àwọn orí ìdílé ní ọ̀kọ́kùnrin àwọn àti ìjẹ̀bú àdáni máa ń mọ̀ ọ́n lọ níyà lọ́wọ́. ẹ̀ka rẹ̀ ló ti sọ ó jẹ́ social media yín náà wò ó yẹ ọba aláwọ̀ ọ̀rọ̀ apá àtìkù ọ̀rọ̀ nípa ìwọ̀ nípa kù àwọn nípa kù ayé ọ̀rọ̀ káàkiri ìṣòkòrò rẹ̀ ní wọ́n wá ní sẹ́ fóònù orí epo ti jẹ́ fún mẹ́ta ló pé yóò rí fún gbàdá máa ń gbé lẹ́yìn ìgbà àwọn ọmọ ìgbé lẹ́yìn ìgbà àwọn rọ́ọ̀bẹ̀ yóò tún sọ fún ọ̀sán àwọn ọmọ ní ọmọ gbọ́ ọ̀bọ̀ wọn jọjọ́ ń ṣe ìdìgbẹ̀lẹ̀ láwọn.

àbọ̀ ọmọ àbúrò rẹ̀ ló wà yàrá ẹjá ti mú òun ọlọ́mọdé àti يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم يبقى إيجاد يبقى إيجاد ولا نطيع فيكم أحدا أبدا قسمتم قسم لأوتوا بدو أهل السجنين طبعا يبقى يقولون كذا tó wà jẹ́ pẹ́yìn ló bẹ́ẹ̀ dìdájọ́ kan lórí àríjà lóhùn wà ẹ́ kò jẹ́ nìkan bàdá ń sọ̀rọ̀ lábàjẹ́ tí ogun lọ́wọ́ ẹ̀gbọ́n tó lọ ń sọ ní wà wọ́n ọlọ́run jẹ́ ìgbèrò فلو إذا جاء المنافقون قالوا نشهد إنك فلا إذا من كبار العبود عديك فيك آه من جرم ولكن والله يا سلام إنك لرسول فلما بعد ذلك قال ثم كنا نشوف والله يشهد فلا تجد كبار المنافقين بعد ara mi nípa àkùrọ̀ ẹni tí bá ti ń ní amọ́ nínú yóò ní wà nínú torí pé ahọ́n tí bá ti ń parọ́ ìwà arọ́ lọ́wọ́ ara rẹ̀ ẹ wá máa wọ́ kí ẹ pé tàbí ti tọ́lọ̀ nílò ní àwọn ọ̀há yìí للفقراء المهاجرين الذين يخرجون من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوان ورضوان وينصرون الله ورسوله أولئك هم الصادقون. ألا أني ولد ولا أمهاتي؟ لا تلبس أمهاتي كيلو كيلو ọlọ́ni irọ́ ni wọ́n ń kalà yìí ní wọ́n kúrò inú láyà kọ́rọ́ ni wọ́n náà bá wọn tó bá ti ní tí wọ́n bá lé wọn jáde wọn ní jẹ̀dẹ̀ wàlà ẹ̀yàn kó bèèrè láyà tí wọ́n bá ti èrò ní wípé wọ́n ṣe gbogbo wọn tí wọ́n yára wọ́n lé àwọn ìyàwó ní ìjà tí wọ́n ní àwọn lọ́wọ́ òun. ولئن نصروهم ليولون الأدبار lọ́bàá tí ẹ̀wà ní ọjá ẹ̀dá jùjọ kó amẹ́ra ká lè jọ bá wọn jà tó wà tó lè kógun ti gbóná tó wọ́n padà ti rẹ̀ ẹ̀dẹ̀ lọ́gbọ́n ọmọ mi lè ní ara ni o olóògbé olúwájú yóò mọ ìjàkúta fi ẹja padà lé o wọ́n ti fẹ́ kó ń tọ́kẹ́ tó làjọ ọmọ mi padà lé ìyẹn wọ́n dà para wa dànù. ọlọ́run bàbá tó láàárẹ̀ ká ní pé kódà tí wọ́n bá ṣe tó bá ti pé wọ́n fẹ́ gbígbé wọ́n kàlẹ́ yìí fún mọ̀lára rẹ̀ àwọn ìpínlẹ̀ aláwọ̀ ṣe gbogbo tí ń ayé ìlú ti ẹ̀sẹ̀. Ìdè àkọ́wé ìlú náà ti fún àwọn ìyàwó náà ní báwo tó ní àwọn amúnáyìn sí Mùsùlùmí wọn sọ̀rọ̀ àwọn àtàwọn tí àìsàn ń bẹ lẹ́sìn ní wọn tó wá di pé ogun ẹ̀sìn bẹ́ẹ̀ sí fún àwọn ọmọ kékeré. òun lè ra àbẹ lọ ẹsẹ wọn láti ẹsẹ kó wèrè lánàá lórí wọn ẹsẹ tá a jọ bá mi lọ. àìwá amáyé nínú mùsùlùmí ló fi di mùnà ọ̀rọ̀ ẹsẹ ìsìlámù tó bá bá pẹ̀lú wọn. níjọ́ tí òfin ọlọ́run bá dé ìlànà ìgbàlódé ọba pẹ̀lú ọ̀rẹ́ ìjàkúta ọ̀gàngàn ni wọ́n ń lò láti bá ẹni ṣe ẹ̀sìn ló kọjẹ́ láti kó bá ẹni tí ń ṣe ẹ̀ láti da ẹ̀sìn rú. àwọn ìyàwó wọn ní kódà wọn kò mọ kẹsì jẹ ọ̀pá ẹ̀sìn lẹ́yìn. àwọn èèyàn ó dínkù lóko ẹ̀sìn wọn ni àwọn mùsùlùmí nù níbi lọ́rùn ìsìlámù yìí. irọ́ fi ń pa ẹ̀dọ́ bá fẹ́ torí ilé ayé àti ọ̀run yóò pọ̀ lọ́dà ọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ bọ́ ọba ti máa parọ́ ní èdè náà níbẹ̀ tó bá ìdí mú ọ náà mọ̀ sábà aláṣẹ ìdí sábà rẹ̀ ẹni ọba ń lò lè wẹ̀rẹ̀ lórí ìgbà orí ẹ̀dí wò lè lórí tọ́ba lọ bí ojú ọ̀dẹ̀ ìwé rẹ̀ parọ́ tọ́ba di di òkú ọwájú ọlọ́run kó sòfò ọlọ́mọdé àtọ́ ẹjọ́ àtọ́ra ọlọ́run nínú ìyá àti ilé ọkọ̀ ọlọ́run wájú ọ̀gbẹ́ dáadáa nínú àwọn wà á. Sábà rẹ̀ lórí bẹ̀rẹ̀ àmì. Nah ini kejì ẹ̀ka ẹ̀mí tó tó báyà wá ní sọ̀rọ̀ ẹranko tó di ẹranko orílẹ̀ ṣé ẹranko na ń gbé orí ilẹ̀ àti inú omi àbí ẹranko omi omi ẹni ọdún alákòókò ara mi pé ìdáhùn ń ṣe nípa rò pé gbé kọ̀ọ̀kọ̀ bàbá máa àti omi àti wọ́n nínú ilé ṣé ẹ mọ̀ kí èèyàn fún ẹ ní kọ̀ọ̀kọ́ mi yẹn rẹ̀ ẹ lọ fọ iṣu mi níṣẹ́ ní omi sára ìṣẹ̀lẹ̀ omi díẹ̀ ń sọ omi òbí ń sọ àwọn kì í ṣe omi ẹ̀ kọ̀ọ̀kọ́ sì máa sọ kí gbógbà kí omi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá wà ní ìlú kí gbó díẹ̀ díẹ̀ wà ní kọ̀ọ̀kọ́ máa pọ̀ mẹ́ kódà tí ó bá sùn kò ní omi yẹn orí ìgbélé yóò sùn tọ́ba wà nínú omi gbáàdúró tí ìbá tẹ̀tẹ̀ bá ti jẹ tó bá wà lẹ tí ó bá fi yọ ìyọ̀wò ilẹ̀ nípa ara rẹ̀ ló wà lọ ara náà ni máa kà ní bọ́ tó bá ti fẹ́ mọ̀ yóò wọ̀ lọ lọ. torí nǹkan nínú omi pẹ́ẹ́sẹ̀ máa tó wà torí pé àǹkàná ìyẹn lè nínú wọn kìí dẹ̀ ju omi ní ní bàbá májèlè náà bàbá májèlè ní ní orí ọ̀dùnkún nínú wọn ìdájọ́ wọn yàtọ̀ sí ìdájọ́ tó wà lórí ilẹ̀ lásán àbí tó wà lórí omi lásán. sálàyé mi ní ìdájọ́ orí ilẹ̀ láà máa ń lò fún bàtà máa ń rí ní ìdájọ́ ẹ̀rọ tó mọ̀ ọ́. ìyẹn ní bọ́ ọ̀yá náà máa ń wẹ̀ lò. tí ẹ bá ní ọ̀yà títí tó bá ní pé ẹ yóò pa àbí ajá yóò bẹ̀ẹ́ lòdò yóò tún máa gbé omi lọ́wọ́ àti ìṣẹ́ máa lọ tọ́wọ́ á ti pé ajá tó wá ní àwọn àgbọ̀dá tó ti wọ́n náà lọ́wọ́ ajá náà ẹlòmíì mọ̀ kájá mọ́ lọ́wọ́ ajá wà tó gbẹ́ tó tẹ̀lé yóò máa lé e lọ́nà odò níjẹ́ ń wẹ̀mí ajá náà máa wẹ̀mí àwọn ajá ń bẹ̀rù sí ajá wa àwọn ajá tí orí wọn gbé yọ wẹ̀mí pẹ̀lú ẹ̀ ìrẹ́lẹ̀ ajá mi pa àtọ́bá fẹ́ sódò báyìí ní wàá máa wò lọ. kò ní lè kàn ó jòkó fẹ́ bù. ajá bí ọlẹ́dẹ̀ bí ọjọ́ sáà dájú sáyẹ̀ fẹ́rẹ́ yọ kéré yóò sàrẹ̀. ẹ̀rù kájà máa sá fún ọlẹ́dẹ̀ a máa sá fún kọ̀lọ̀kọ̀lọ̀ ajá máa sá fún kọ̀lọ̀kọ̀lọ̀ ajá máa sá fún eh, mùsùlùmí ẹ̀hàn sáà bọ̀ ajá mi àmọ̀ sáà ìyọ́n tó bá ṣe akọjá tó lè nípa máa ń padà ṣùgbọ́n ajá òun tó mọ́jọ̀jọ̀ mọ́jọ̀ ní ọmọ mi wò ọkọ̀ yẹn tó bá kó dàgbà jùlọ o lè pàgọ́ tó bá ṣe akọjá tó ṣe mọ́jọ̀ ní ẹ̀sán yìí wọ́n jà sí yóò tó padà mú balẹ̀ náà tí ẹsẹ̀ wa ní ajá bá já olówó ajá tí ọ̀bá já òun ni òní máa tó ṣe ṣe ṣàpá nígbà tí ajé ìrọ̀bá fi lé ń gbajà ó ti mọ́ máa ń sàtúpa torí kò ní concentrate mọ́ ọ̀rọ̀ ayọ̀ lọ́gbọ̀n ni àwọn ajá ń bẹ ní sájà wa kẹ́lí ajá ìgbọ́ bá gba abúlé ní gbogbo ńgò wáyé ìwé ní ìlú yọpa yóò gbà yá kẹ́lí ajá mi tí ẹ̀bà tó bá ní ọ̀rọ̀ báyìí tó ṣe báyìí tó ṣe yá yàgbọ́n ló ń lè adámọ́ta tó sáyẹ̀ ya gbígbá adámọ́ àrígbàrà tó kùnmọ̀ bá lọ tó bá ń tí gàrà jù lọ ní ọ̀pọ̀ ẹ̀rọ tó gbọ́tọ̀ bí wá ẹ̀kẹ́ ìgbàlẹ̀ àzá lọ wọ́n ní kiri nílé ní ìgbàfẹ́ bá kan jagun ayé àìsẹ́ ìlú ọ̀bá ẹ̀rọ mi bá ní

ọba níjọ́ ni ọ̀dì ní o ọ̀dì ẹranko ní omi owó ìṣòwò ní ọ̀dọ̀. náà mo sọ yìí àní sínú omi tó bá jẹ́ pé omi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ìdí tí ò lè sọ báyìí lókè omi bẹ́ẹ̀ bá lọ sí ìlú ẹ̀ẹ́dì ní pé àǹkà kódà tó bá lọ yẹ ẹ̀rù ló padà sí ìlú. wọn kò ní ìjọba wọ́tẹ́ bá ara lè kékọ̀ wọ́n sì lè wọ́n sábà tó nínú náà ní ìwé mi tó fi bá wà lórí ìdábà àti ìgbẹ̀yìn ọrụ náà máa gbẹ́wò sọ ọ ní ìkànnì tó bá jẹ́ pé ẹni tó yẹ pé lẹ́sìn máa fi ara ń bá sọ yóò bẹ́ẹ̀ ti jẹ́ lórí rẹ̀ ní ìyẹn lórí rẹ̀ bọ́jọ́ mi jòkè náà kì í ṣe ní omi dada ní ẹgbẹ́ ń yóò lórí nítorí òkè náà bẹ́ẹ̀ pẹ̀lú ìjẹ́ omi jòkè ṣùgbọ́n ọ̀kadò ẹja kan jẹ́ ọ̀kadò ìnà ọ̀dọ̀ omi ní èdè olómi náà rẹ̀ bí ọ̀kadì ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọkàn òbí jọ kálọ̀ ó sì máa ń kó lórí tọ́ka ọ̀kadò ni wọ́n máa ń sọ irú rẹ̀ tẹ́ bá bọ̀kùnrin bẹ́ẹ̀ bá fi ilẹ̀ sórí omi ti yókù lọ́ba kò ní lọ́ba kò ní ọ̀kadì òní ọ̀nà bí ọ̀kadì ẹ̀mí ọ̀nà ti orí pẹpẹ ní ọ̀nà ó dùn ní. àmọ́ ẹja tó fẹ́ jẹ ẹ̀dẹ́ náà kẹ́jẹ dájú ní ẹni jẹ yẹn bọ́ ẹ má jẹ tóbi lókè torí tóbi lókè ní fẹ́ yóò gbé ní odò ní lórí ọ̀dọ̀ tó ti yẹ ma kíní kan náà tó bẹ ẹ̀yìn ẹ̀sán báyìí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ìfọwọ́sowọ́sowọ́ lékeleke kọ́ yorùbá tí bàbá yóò dọ̀ ní ah, adi odò adi odò adi odò ní ẹ̀fọ́ mà nínú adi odò òfò odò ẹ̀rí pé orí odò àti orí igi nínú àdó náà ìyẹn lè bẹ̀rẹ̀ ní torí kò tó bí ẹ̀ma tó bí ẹ̀yẹ máa ń fò máa ń fò bẹ̀rẹ̀ bọ́ tó bá wọlé omi ẹ̀bí yìí náà ẹ̀yẹ tó ti dùn ẹ̀ ti ẹ̀yìn náà tẹ́ ìpínlẹ̀ tẹ́ ìyẹn nígbà tẹ́ lára fún ẹgbẹ́ lábá tẹ́ wá fún ìyẹn láyà tẹ́ wá fi gígùn rẹ̀ tẹ́ ìyẹn gbọ́sẹ̀ àyẹ̀wò ọlọ́wọ́ bá. ìgbà mú máa dùn ó sì gàrí mú. a tó bá já dé ẹ̀jẹ̀ lọ. sáré ẹ̀ wà á ní sara. ìyá lè tún kékeré ló sọ ìyá lè tún táwọn èèyàn máa ń sọra fún yòókù fún yòókù sí ilé yòókù yòókù ẹ̀ tẹ̀lé òkú yìí máa ń padà sí máa ń jẹ sàárè sí àti wọn máa ń jẹ ìgbà tí ìdí sàárè wọn á ń jẹ o. Dèé lóhùn ní máa ń rìn bí èèyàn. ìran yóò máa fẹ́ ẹ̀jọ́ kàwọ́ tó tó ìtọ́ lọ jí kẹ́kọ̀ọ́ lè fi ó lè rí ìtọ́ wa lọ jù yóò wà kó lórí wa yóò wà lọ tẹ̀lé yóò wà sí yàrá bá ó ẹ́ àbó tó lè rí bá ibi ni ó mú tó náà bá bọ́ọ̀lọ́ sí iná bóun ẹ̀sẹ̀ délẹ̀ yóò torí òun ní máa sọ pé sàn kí ilẹ̀ báyìí ní nípa òkè tí òun lè sọ. ẹ bá ń bẹ ẹ gbé bá mọ̀ nípa kiri kò lè ó dùn ó pa. tó tí ó bá yẹ lọ sí nǹkan mìíràn tó bá yẹ lè sọ ọ́nù tí ó mọ̀ nípa rẹ̀ ọ̀dà tó bá yẹ lè mí ìdúró ọ̀dà ẹ kàrà bá ẹ pa. ilé àwọn tẹ sábà máa rí bí arógbèdé ó sọ ọ̀nù tàbí ibi tí ti fẹ́ padà tàbí kí nǹkan ká máa ń hò tó lè pa bí ejò ọ̀rọ̀ wọn ń ta rẹ ọwọ́ afájà rẹ kó tó rí bò ní ìdí ó fi ṣeré yóò ní wọn á fi wọn lọ ìgbà bá alẹ́ yóò rìn àti gbé ara tó bá tó ní máa dá máa dà yàrá ìjọba tó torí àwọn nǹkan bí ìmọ̀ tí máa ń ṣe yẹn ní Yorùbá tó máa wò pé ẹranko abara ni ìwọ́n máa bá ń jà mọ́ mi àwọn kan lè dé òkú àwọn kan lè dé òkú ilẹ̀ ibi sàárè sí ọ̀rọ̀ níbi ní ilẹ̀ kàtí bẹ̀ ṣùgbọ́n mi ò wá lè sọ pé ń dé òkú inú rẹ̀ àbí ọ̀sẹ̀ ìgbà máa ń gbọ́ kàtí bí sàárè bẹ́ẹ̀ wọn bẹ̀ kí lọ kí lè lọ sí àwọn ìdílé gbó wà ní ìlẹ̀kùn bàbá àgbà. ndị wáyé náà yóò dé má ti gbẹ̀kú dé náà ilé yẹn ọ̀ àmàlẹ̀ ọ̀yàn á na jẹ́ náà oṣù méjì àwọn ọ̀dọ́ náà àyàn máa jẹ ọ̀pọ̀ tó a bá ti di pé bóyá ti ló ń bí àti ìgbà tí ìjọ ọmọ bíi ìdá kàkàmà ìdá náà bá jẹ ìdá sọ́la yìí àwọn tó ní ẹ̀rọ ẹ̀dẹ̀ni ọdún sọ̀rọ̀ oúnjẹ òní máa ń láì ń máa ń kó báwo yìí náà ń ṣe gbádùn àwọn ní ìgbádùn ní ìgbẹ́ ní wọn ti gbẹ̀ ṣe bọ̀kọ̀wọ́pọ̀ pẹ̀lú tó náṣọ́ra ní sábà láwọn bá máa ń palẹ̀ sí ilé máa sábà máa ń lè ẹjọ́ tó lọ́lọ́ ẹjẹ́ ń dáhùn lórí ẹ̀ka wọn yẹn náà ti bàbá máa dẹ̀jẹ̀ kí pàánù bá tó lọ. Thank you. bẹ́ẹ̀ ni àwọn tí máa parọ́ ọ̀kan tí máa yàtọ̀ àdé ọ̀kan tí máa yàtọ̀ àbíyá ọ̀kan tí máa tán ọ̀kan àwọn àdìmọ̀ aláìsí ní ara tó náà àwọn àdìmọ̀ náà ṣùgbọ́n tí ìbá ti wá ọmọkùnrin náà lọ sí i ẹni tí ọba dá ilé gbogbo mọ̀ náà ọmọkùnrin kò lè fẹ́ ọmọ náà nù náà tó wà lápò. <laughs> ẹjọ àárín pé mo béèrè ẹ wá béèrè sí gbàtẹnu ti bẹ́ẹ̀ tó sí ẹ wá béèrè ńjọ mi sí ẹnu orí ti lò sí ìwà àdáyé lọ bóyá ọ̀la ti bẹ̀rẹ̀ láti rí ìjọba ìwà ọlọ́run lọ sùhánù kọlọ ọmọ àbí ìlànà ọlọ́run láyé.